ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم ومنهم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم الذين يؤذون الرسول الله لهم عذاب أليم بدأنا بتوحيد الإله مبسملا سنختم بذكر لحبيبي مزاملا سنختم بذكر الحبيب مجملا orúkọ ọlọ́wọ́n ọba bàdánà tí orúkọ rẹ̀ ga jù. bitawhidi lillahi mubamilan. àti tí ọjọ́ ọ̀kan ṣoṣo kankan nǹkan oṣù àṣọ lọ́lọ́hùn. bàdánà bitawhidi orúkọ rẹ̀ la fi bẹ̀rẹ̀ olówó oyebíye tó pé kíké rẹ̀ ẹ̀sìn ni lórí àràfi kan àmàgbàládá mẹ́wàá orúkọ ọba náà la fi fara ìjókòó wa tòní. bàdà náà bí dáwọ́ rò ní ìdílé ìlà ìmúbàmílà. سناخذوني ذكر لحبيبي مجملا ọlọ́run látara oore rẹ ìkẹ́ rẹ lórí wa. bàdánà bíbí sí mi láì wọlé ọba náà ló ń yọ̀ǹda yìí fún wa kò sínú agbára wa. àmì bọ̀ bí dáná kò sí kankan bẹ̀ tí apá wa ká kádìdé lánàá. ká tún padà wá jókòó báyìí lónìí ẹni wọn lágbára ẹ lọ́lọ́. aláàánú àmì lámùtúntò bí máa dáná zala. torí ọba yìí kúlà yẹn omi hùwà fìṣà ọba tí kò sígbà kan tí kì í ṣiṣẹ́ ni gbogbo sáàrin náà níṣẹ́ rẹ̀ kó gbá wọn kan ga kọ́rí àwọn kan lẹ̀ kọjá wọn kan máa sẹ̀mí kọ́pa àwọn kan. iṣẹ́ rẹ̀ náà nu ojoojúmọ́ nísinsìnyí bí àwọn èyí tọkàn wá kọ wọn ọba tí ìwà ṣẹlẹ̀ sáwa ọ̀n sànù wà kan náà ni ó ṣẹlẹ̀ gbogbo pinpin ó pin jọ kan ebe yìí táwọn ń ṣe báwọn kan náà báwọn bàbá kan náà bẹ̀rẹ̀ lánàá dà àwọn náà ti ṣe kan wọ́n ti kọjá lọ èyí táwọn náà ń ṣe yìí á ṣe kan. táwa náà fi lẹ̀. bọ́lọ́run bá tún láyé ọmọ ọgùn lọ torí gbogbo ohun tó dúrí nísìnyí kéèyàn ó tètè múra ni. ọjọ́ pé yóò gùn pọ̀ mọ́ ọlọ́run adúpẹ́ fún ọ ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ bá tọ́jú ẹ̀dá asàdúrà fáwọn tí ọlọ́run ń lò fún dáadáa tí wọ́n ṣe sẹ́ yìí tí a ṣe yìí tí wọ́n ṣe kù fún wa ọlọ́run bá ní ṣàánú wọn. láwọn tó ti kú ni láwọn tí ń bẹ ní wàásà wa náà ní irinṣẹ́ fẹ́ sìn gbogbo àsìkò wa tá a máa lò jálò máa lò sójú ọ̀nà ọ̀la àti tóbi ọlọ́run kéèyàn wá sí ọ̀dà kọ́gbàá. gbígbà gángan òun níṣẹ́ tọ́ra wọn mi ò ṣe é tọ́lọ́ wọn dánú aláyà tí ò ní gbà á lórí pé ọkàn ṣiṣẹ́ ní amadu sọ̀lẹ̀ nínú tí wàá máa múṣẹ́ di nta dàlú ẹni tó ṣe láyà làníyàn àníyàn ò ní ọ̀gá téèyàn bá fi ń ṣiṣẹ́ èyí tó bá jẹ́ tiẹ̀ tá a ń ṣe fún ètò ẹ̀ bá ṣe lánìyàn títí ẹ̀ kò ní gbà á yóò pẹ́ mi kó o ṣe fún lọ gba lábẹ́ lọ́dọ̀ àwọn tó o ṣe fún líyù kọ́ọ̀lù alim ẹbí wọn lọ òkè wọn lọ odò ẹbí wọn lè máa pariwo ẹgbẹ́ àfáàní ọ̀nà ní lórí gbá ohun ẹ̀ là ń gbọ́ ní kìíní tiẹ̀ ní àfáàní tó ṣe nù wọ́n kọ́ di kíì nítorí òsì fẹ́ wọ́n pè ọ́ láyé wọ́n ti pè ọ́ wọ́n ti polongo ẹ̀. ọ ní ẹ̀san kankan tó gbà lọ́dún ìmì ọlọ́mọ ọlọ́mọ sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ o jẹ́ gbogbo ń tàn sí kó máa jẹ́ khalisatan liwajhil karim kó máa jẹ́ torí ẹ̀ òun là fi ń ṣe é. ibi a ti sinmi orí àyà kan náà la wà ó sì pàtàkì. kódà àtúnráàyè fọ bó ṣe tó àti bó ṣe yẹ nítorí tó dìrọ̀ mọ́rọ̀ ṣàká nínú nínú ojú ọ̀nà ẹ̀sìn tí a yóò tún gbàgbọ́ yí ẹ̀ tó gbogbo ẹ̀ láàgbọ́yé gbogbo ẹ̀ láṣẹ sáàrí ṣe àgbéyàwó àgbégbàna bó ṣe tọ́ bálùkù kan bálùkù kan ń ṣe bó ṣe wù ni àti súnà máa ń ṣe àkànṣe ìtọ́ba láti lè mú oore wà náà la jókòó díẹ̀ ọwọ́ ṣe déédéé tọ́lọ́hún kò ṣe ọ̀ká gbogbo ẹ̀ la fèèlì ẹ̀ ìrún wa gan bìsí ní ẹ̀ tún sàǹkọ́ a nígbà tí ń kọ́lé àti ẹ̀tún dúpẹ́ fáwọn tí ẹ ti ń gbọ́ bí pé bá ṣe kiri èyí ò rí báyìí ẹlòmíì tí ẹ ti takú lórí má wà jẹ́dínà àlẹ́ yà bá àná ẹni tí ó tún tún wá ṣe lórí èyí táwa ń bá lọ yìí bá bàbá wá ṣe kí kúnu báwa ní orí ṣe kí kúnu òkú gbẹ òkú bí bàbá òun ṣe wọ kíjì pákú pé náà náà wọ̀ kú ọ̀hún wa sọ tọ́ba òde mu tọ́ba gbà mu kọ̀sọ́ pé gbárí yẹ̀ ilé oná ọwọ́ àwọ̀ tó wọ́n wọ̀ kú òkú gbẹ́ ọ̀hún rán fásán àbí ẹ̀kọ́ tùmọ̀ tó bá di bíi tẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ tí bàbá yín ṣe kú náà lẹ́ẹ̀ṣẹ̀ kú inú bàbá rẹ̀ gàdùn toró òyí padà sí dáadáa bàbá kò ní fẹ́ kọjá pé bóun ṣe ṣe lákú náà ìwọ́dọ̀ òṣìṣẹ́ kú tọ́ba sì dọ̀rọ̀ lẹ́gbẹ́ àwọn olè jẹ ìyá tí bàbá jẹ sí eku ọmọ òfin gbọ́dọ̀ jẹ ṣùgbọ́n sì tí bàbá jẹ sí eku gbẹ́nà lọ́mọ tó yóò ṣe. sẹ́rí pa ń sẹ́ra wa asẹ́ra wa ọmọdé òtí sákò níbi ilé àlàpà bàbá tó ti wálé bíríkì ó bíríkì lọ tó lóò lè gbé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan dá àbí ọlọ́rẹ́ ìdílé ọ̀bá wọn gbé torí pé kò bóde mu. ẹ̀sìn nìkan ló tún wẹ́kọ̀ọ́ rẹ kó yí padà kú òlé táwọn bàbá ń bá bọ tẹ́ bá ní wọ́n pẹni tí ń tan rẹ̀ jẹ́ wá ìwọ náà kọ́ dáhùn ọ̀gá ẹni tí ń tan rí o bí ẹni tí ọ̀ma tó kù nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀. وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون a kò lórí àyà díẹ̀ ká tún fi orí bí ìrìn èèyàn mẹ́jọ tí wọ́n máa yọ bàkà fún bí méjìlá ń rán ẹnu máa ń pọ arọra mẹ́nu bẹ àná. àtà ń lọ bí àwọn ọ̀rọ̀ ń débi mẹ́rin à ń padà ọlọ́ọ̀ni nàmá sadaqatu lil fuqara yìí. nàmá sàrà sàrà gbà yọ ìwọ kọ́kàn máa kọ́kàn máa fún abó ṣe wọ̀ ọ́ ọlọ́run àwọn tó fún jáde kúrò nínú ìran oní àfifẹ́kẹ́ni sọ yọ sàká kọ́ yọ lé àwọn onímọ̀ lọ. èyí àtisọ́nà nù tàfsírù pé yóò tọ́ bá já wọn tí ọfà yàbalẹ̀ sí tóun náà ò ní lọ fi látẹ̀lé wo sàká ń sàká lọ́mọ sẹ́wọ̀n ilẹ̀ tó ara àti ọ̀rọ̀ àti màbáṣe là bíríkìlà owó kan dé sàká bọ́ọ̀ náà bá àtisọ́ pé bọ́ọ̀ àfa náà bá wọ̀ ọ́ nù bínú fúkàrà àlọ́ba wọ̀ túmúnù lóní bínú uh, màsákìnì lọ́ba sì wọ̀ ìwọ náà kò sí kankan kì á ṣe pé kọ́ sọ́ di dúkìá rẹ tó jókòó lé ní ẹ̀fín ni wọ́n gbé fún ọ torí wọ́n lọ mojúlé já a bá ti pín ní ẹ̀yìn fún ọ wọn ọ̀ka sọ́ńbọ̀ bọ́lá Mustapha wọn ọ̀ka pẹ̀lú mẹ́jẹ̀ẹ́jọ ẹnu bí a tún ti fẹ́ rí ọrún máa náà òjò àti sọ ọ̀nà ni wà fi sẹ̀bi àbí fi sẹ̀bi lìlà. ọlọ́ni náà máa sọ́dà ká tu líle fúkàrà ìwà ni máa sá kí ni. iná máa sọ́dà ámì ní nàlẹ́yà àtàwọn báàtù wọ́tùwàtù àwọn tí wọ́n lọ gba sàkáwá oní ẹ̀wí bẹ̀rù kí sáyà láwà dín yín mọ́ làwọn àfáàdì yín mọ́ tàbí ń jẹ gbogbo ẹgbẹ́ wọn. alámìlì náà lè á bí a bá ti ṣe làá ti jẹ. bàtù wọ̀ bàtù náà wí bẹ́ẹ̀ àwọn tí wọ́n rán pé wọ́n lọ gbà á náà fáwọn náà ní túmúnú ń bẹ̀. wọ́n nítorí wípé àwọn náà ti fara wọ́n lẹ̀ fún àwọn aláìní torí táwọn ọba lọ gbàjọ kò sí ní aláìní ó ṣe kí ni. ajẹ́ pé nínú tọ́gbà náà fóun náà ní nápákà ń bẹ̀ bí ìyàwó tọ́fà rẹ̀ abadana abase àbáṣe ajẹ́ pé nítorí ìfara rẹ̀ gbogbo tí ó jẹ tí ó mu ọkọ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ wọn ní kì í aṣọ ẹ̀ nù tí wọ́n fi gbé wà láà náà bẹ́ẹ̀. wà ní mọ̀ àti gbogbo àwọn tí àwọn àgbààgbà ọ̀jẹ̀ tá a mọ̀ pé tẹ́mi wọn bá rọ̀ ìdí ó tún bá wọn wọnú ẹ̀sìn ọ̀pọ̀ ẹ̀múnú sàkẹ́ fáwọn náà. wọ́n lè máa lẹ̀ pàtí polówó kọ́ọ̀rì. bí ọ̀bá rọ̀ lẹ́mìí nítorí lè ní káyọ̀ fóun náà ebi ẹni pé méjèèjì lànàbí lò lọ́jọ́ lọ́jọ́ Fatima kata ó lo káfẹ̀mí èèyàn torí fanabi rí pẹ́mi tiẹ̀ rọ̀. ó rí pé tá a bá tá a bá ọfẹ́ ràn ìyọ yìí ẹja fóun náà níyì oníwà mọ́ndà àlà ẹ ń bá wọnú kàábà fún wà ámìn ó ti dẹni ìfàyàbalẹ̀ tí ò ní gbógun lọ wà mọ́ndà àlà bẹ́ẹ̀ tà bí sùfìyàn bẹ́ẹ̀ yẹn bá wọlé àbí náà ó náà ti dẹni ìfàyàbalẹ̀ àbí sùfìyànù ìgbà sílámù jọ́nà torí kọ́ fẹ́ràn fáàrí gbà ilé náà à anabi yi pẹsẹntì yẹn gbọ́dọ̀ yẹn eh, gbọ́dọ̀ fa burú sí ọmọ pé yóò rí fi wọnú ẹsìn ó lò fún torí fọmọ pẹmí tiẹ̀ náà ṣe kíni èyí tí ọ̀rọ̀ ó ní ìdára ibùnà atọl muhala kọmbìlì kàába fàkìtùlù kọrọ ó ní bẹ́ẹ̀ bá rọ ọmọ àtàlí tó so má sọ kàába báyìí ẹwọn dànù ẹ má pè so sọ kàába. wákìtùlù ẹsọ orí kalẹ̀ lọ́rùn ẹ̀ tòrọ mi tiẹ̀ n'ọ̀rọ̀ méjèèjì ló lò wálé mu àdàpọ̀tù kúlùbù gbogbo àwọn tẹ́mi wọn rọ̀ tán po fún ẹ̀sìn ọlọ́run ẹ fi sàká fà wọ́n lójúmọ́ra ẹ̀kọ́ náà ní dáadáa mélòó ló ń sáwọn aládùúgbò ẹ̀. kankan náà ni bàbá ti lọ torí pọ̀ sáti ń yìí kíkí àgán le ọgbọ́dọ̀ fi kankan táwọn náà fi mọ̀ pé ah, ẹ̀sìn tẹ́lẹ̀ yìí sì ń ṣe dáa aládùúgbò ọmọ kọ́ dáa ìgbé ìtúwọ̀ náà bá ti di pélé yìí yóò kó bá mi ah, ọgbàdìyàn gba ara ẹ̀ jó kó bá ọ ọlọ́run tí ìjẹ́rú ń bẹ lọ́rùn ẹ̀ ọlọ́run ní ẹ mú nínú owó àmùsùlùmí ẹ lọ ra padà. ẹ bọ́kun ìjẹ́rú kó lọ́rùn ẹ̀. àwọn àfẹ́ẹ̀sìn ibùnú Abbas ibùnú Umar òun sì lójú ọ̀nà ìmáàmù Màlìkì tọ́gbàjúmọ̀ ní àdúgbò àtẹlómi inú àwọn àyímà wọn lọ́tọ̀ fún ìmáàmù ẹni tí ń darí ẹ̀sìn àyàsàríyàrí kọ́ bá ń mímọ́ lè sọ́dọ̀kà ẹrú tó mọ̀ pé ọ wà nípò ẹrú ó lè múnú owó sàká àwọn èèyàn kó fi ra padà ìràpadà tó bá wà ráhùn kò ní sọ́ di ẹrú tiẹ̀ ánìlè mùsùlùmí. yọọ ma ṣe ló kọ gbogbo mùsùlùmí ta ló wàá ní ìjọga lórí ẹ ṣe pé àdìsí sọ pé iná mẹ́ni wà láwù lìmẹ́ni àdàkọ̀ ìjọga lórí ẹni wípa abọ́kùn lọ́rùn ẹ ó ti di ẹni tí ó máa jẹ mi ẹni tó ẹni tó bá nígbà tí wàá sọ wípé owó tí màámù múnú sàká tó fi bọ́kùn lọ́rùn ẹrú kan ànílí mùsùlùmí náà ni ajẹ́pẹ́ wà láwùrú lílì mùsùlùmí ajẹ́pẹ́ ẹni tí ó máa gbà wípé àwa la ní ọ wà lábẹ́ wa àni wà láwù ẹ̀ àrántí ẹ̀ tàyídù ẹ̀ nùsùrà ìdúró tiẹ̀ àwọn tí ó ní náà ni gbogbo mùsùlùmí. mùsùlùmí ni wọ́n ní. wọ́n ti rí kọ́ọ̀dì. tó bá sì jẹ́ ni tó ní sàká fún rẹ̀ òun ló mú nínú owó sàká rẹ̀ ṣe bọ́kùn lọ́rùn ẹrú kan ajẹ́pẹ́ wà láwò wúlàwò àwọn àbá àgbà yìí kọ́ wà jáàyè. nígbà tá a ti gbà nínú àápadà sínú ọ̀rọ̀ tá a ti sọ bẹ́yìn wípé tá ẹni tí. ọbẹ̀ yọ sàkábárì wípé lè má mú eléyìí ẹsẹ̀ àkẹ́sọ a déédéé wọn ní kò sí èèwọ̀ ń olówó lè yọ sàká ẹ̀fún rẹ tọba ti máa yè tí ó ṣe kí ni tí ó yọ sí a pé ó lè mú nú owó náà kó fi bọ́kùn lọ́rùn ẹrú ni ìjẹ́ ẹrú olówó náà lónìí. wà á bí. ọlọ́run ní ẹbí bọ́kùn lọ́rùn ẹrú kẹ́ẹ̀bí bọ́kùn lọ́rùn wà á fi lè bọ́ọ̀lì. Alúbọ̀rì mi náà. Ọlọ́run níbẹ̀ náà ni nínú àwọn tá a máa ń fún ní sàká, òun náà ni bọ́ọ̀lì mi náà. Òun gbèsè gbèsè pẹpẹpẹ o ẹni ọrùn ẹtì wọ̀ o o tí ti ń lé kiri àpálòmí gbèsè wọ lọ́rùn. wà á náà. àtẹnitọ́rùn gbèsè wọ̀ ọlọ́run ní ẹ̀yọ nínú sàká ẹ̀fún wọn. tí gbèsè ti ó lẹ́lu ó ti lélẹ̀ kò lè gbélé mọ́ ẹ nínú sàká ẹ sàká ẹ fi bá san gbèsè rẹ̀. wàlẹ̀ gọ́rì mi irú lójú ayé ànábì ọkùnrin kan òun ó bí àgbẹ̀ ni ó ti wá ra ọ̀rẹ́sọ ó ti pọ̀ ó ti ń ta ọ̀sájì gbèsè lọ́rùn ẹ̀ tó ti ń sá kiri ànábì sì pàṣẹ fáwọn sàábé pé tàṣọ́dà kú wà léyìí ntí jẹ́sìnú ezekwe omere mọ́mọ́ ọ̀sà máa gbà lọ́wọ́ ọmọ àjọ òní máa màfíà sí wọn ọmọ màfíà sí wọn èyí tó ọba rí wípé ó sàkàkọ mọ́sáàsì gbogbo ayé jáde kọ̀ jáde mọ́ ọyọ kí lè mọ́mú náà ṣe sùúrù kọ́ wá pé ta kí ni ṣẹlẹ̀ lóde báyá ni òṣè padà sí ẹlòmíì ń bẹ̀tẹ̀ pé báyà kò rí nǹkan fílé tọ́kà wá fi mọ́sáàsì bojú kètì níbi tí ó ti rówó oúnjẹ àárọ̀ afáwọn ọmọ mímú ọba sọ sàlátù ọ̀sàlátù ètí ọba lọ lọ bí ọba ti lọ kálukú ọba bíi tí wọn bá gbé gbà. lèmọ́mù náà máa kíyèsí ìwọ lè má nì lọ lèmọ́mù lè má nì í. o le ọba adijọ́ kejì ọkàn sọ wípé ìtọ́rí àánú kan tó lágbára ń bẹ ò ní dákú ẹ̀ ò ní dákọ pé lámọrin ló fún ọkàn gbà ọwọ́ àpè tàbí kọ́ tọrọ lọ́rùn abá ti kírun tán o bùrọ̀dá alágbájá ẹ̀dó díẹ̀ o iṣẹ́ lè mọ́ múnú ọwọ́ àsọ fún bọ́lá alágbájá tó ọmọ pé ọjà ń lọ dáadáa sọ̀bù tiẹ̀ eléyìí nǹkan bọ́dọ̀ ọmọ abáyé lọ bí iṣẹ́ bí ijọ́ kan tọlọwọ fi pé kan lọ dáadáa yóò ti yé tì náà ìtẹ̀sìn wá wà fún nù àǹtí ọ̀lẹ́sìn gan ṣe jù bẹ́ẹ̀ lọ tí òṣèré kan tí wọ́n jẹ ní kálukú fi wá lọ kí ní ṣe ṣùgbọ́n torí fọ́ọ̀mù pé bọ́n bá débẹ̀ bùkátà ó ṣe kí ni yóò bí yá kálukú fi ń wọ́ lọ. ẹnu títí amúmú ọmọ náà ni kò sí ètò pé ká máa wo ohun tí ẹrù ọbẹ̀ lomi ìgbà àti wá mọ́sáàsì lè lọ mọ́sáàsì pé ṣé ṣéǹjì wà lọ́wọ́ bí yàn bá ti ní ṣéǹjì ojú tí fi wù yàn kọ́lọ̀ wọn sànú àwa ni. ànábì wa ń sọ fáwọn sàábé pé tàṣọ dàkú àlè ọkùnrin yìí ọrùn ọrùn gbèsè ẹ ẹ ṣètọ́rí àánú fún ọlọ́run kọ́ kẹ́ lọ́nà ọ̀run tí wọ́n gbọ́ tí wọ́n ṣe tí wọ́n láyé nu àánú pọ̀ náà wàá padà sànú kò sì tún gbogbo àwọn bàbá náà àti náà ti yá àwọn ni gbogbo ni wọ́n ń ṣe ètò tí ẹ̀ tá a mójútó àjọ̀dún ni àti ètò kankan tí ti mówó wa àmójútó tí a nù ṣùgbọ́n tí ó jà ń fà ní fáwọn ọmọ àjọ kọ̀ọ̀ká wọ́n bá ti ń pa àwọn èèyàn jókòó tí ó mọ̀ ẹ ẹ kọmitì ẹ ti lọ o láti ṣètò ó wá kankan yọ sọ ètò ọlọ́run wa tẹ̀sí kan á sọ di ayẹyẹ torí yóò mú owó wá afẹ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ lè látòrò kọ́dúrì nísìnyí afẹ́ bẹ̀rẹ̀ ẹlòmíì ò ṣe lóru mọ́ ọ̀sán ni toró ru kọjáwó dáadáa nàárù lè lọ́dà ọjọ́ pin wọ́n máa lọ́hùn òun náà máa ṣe nàárù tòun bíi. wàlígọ́rì mi náà. àwọn èèyàn sì wọ́n sì wọ́n sì dá nǹkan jọ fọkùnrin o ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n dáńjọ́ náà kọ̀ ká gbèsè ẹ̀ ẹ tún wà ànábì ànábì wàá dojúkọ àwọn gúràmà àwọn tó jẹ lówó oníkù vúmọ́ wà jáde tún nítọ́lọ́ ní àrísà àjọrí ẹ gbọ́dọ̀ dá láàmú ẹ máa múlẹ̀ lọ òun ló fagbára kíní ló fi ká wọn lápá kò. Eh, agbára ajá darí ẹ máa kó lọ ntí arínú ẹ má dàlá ẹjọ́ máa wálé o ò lè lọ́lé gbèsè ọjọ́ ò lè lọ́lé ẹjọ́ máa lọ́lé ẹ má dàlá àmùmá wàlẹ́ nù yòókù lẹ̀ sọ̀kalẹ̀ ni ọlọ́run ò tí ì pè ọ́ sọ. wà ní gọ́ọ̀rì mi náà. وفي وفي رقابي والغارمين وفي سبيل الله àti ìta anásọ́dún ọ̀nà ọlọ́run á padà máa ṣàlàyé ilé náà. wà bí sàbílì láì wà bí ní àtàwọn ọmọ orí rìn. dọ́tà mi nà lọ. ọlọ́run lọ́rùn àyàn ni látọ̀dọ̀ èmi ọlọ́run kẹ́ẹ́pin bí ẹ̀. wàláwò alimu ní àkè. alhamdulilayi adúpẹ́ arójú ara ààyè ìgbọ́ tòní àmọ́ rojú ara ààyè tóní. ìkálẹ̀ rojú kára wí tọ̀la. sàrójú rojú ààyè wí tọ̀la. sàrójú kára ààyè wí tọ̀la. sàrójú kára ààyè wí tọ̀la. fún kíkálí wá ìbà àbí ìlìmí فعلا سباب لكل العارفين به أرشدتنا بمقامات العلوم كذا حقا فأنت رشيد صاحب الإمام